وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدوكم أدوى باوى الحمد لله رب العالمين أترى عليكم في الله عنه orí ajẹjẹ tán rẹ̀ lẹ́yìn tó pọ̀ ọmọ bá nàgbà Muhammad sallallahu alaihi wa sallam. ọkàlì gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé náà ànábì wa Muhammad. ẹ̀rọ ẹ máa ṣe sọ́dọ̀ mọ́ra àdéhùn ọ̀sánlẹ̀ máa bá dáàbò ànábì o ànábì lẹ́nu kan láwọn làgbẹ́ ní arímọ́dáàbò mi létí rẹ̀ lọ́sà sàlátù fún mi o. ọlọ́kọ́ bá sàn àlékún ní àdìyẹ fún ànábì ọ̀sánlẹ̀ ọ̀sánlẹ̀ ọ̀sánlẹ̀ gẹ́gẹ́ bí mo ti ní ọ̀kárí àwọn ará ilé rẹ̀ ọ̀kárí gbogbo àwọn sọ̀hábẹ́ rẹ̀ ọwọ́ akáàlù gbogbo ẹni tó náà tẹ̀lé lánàá wa lórí ìlú àtìyá olúwa má yẹ lẹ́pọ̀ káwa náà kó nu wọn o àmì. mo gbé títì mi láti ọ̀dọ̀ àwọn bàbá wa àwọn àlùfáà wa ni wọ́n wà ní ìjókòó wọ́n mọ̀ pé ìjókòó yìí kan wọ́n pẹ́ gbàgbà yìí tí àwọn bàbá fi dìde látòbí di Ìlọrin. bẹ́ẹ̀ bá ń wọ àwọn bàbá wa báyìí àgbàlagbà ó ju ìyàn dá. bàbá ọlọ́run tí ó pe ní kalẹ̀ láwọn dáadáa báyìí ọlọ́run ní ìjà bàbá àti ìwọ. mo kì í ní ti ti ti ní nítorí àsìkò mo ti ti gbogbo ẹ̀yìn àlùfà ẹ̀yìn ti tẹ̀ ẹ̀kọ́ náà ẹ̀ńgọ́rọ̀ ọlọ́wọ́ ọba àti súnà àgbàlẹ́wọ̀ àmọ̀ṣẹ́mọ̀ tó ń lọ bọ́ àwọn àdúgbò wọ̀tẹ́ńtà ẹ̀yìn ti ẹ̀dá láwùjọ yìí ẹ̀yìn tí wọ́n ti lọ́lọ́m fẹ́ kí làǹdà ti fẹ́ kí lọ́lọ́m ní ájínà sí ìbò làǹdà ti ní àmàdé ọlọ́wọ́n máa fún gbogbo yìí o ọlọ́wọ́n gba lẹ́sìn fún yìí o àti fún gbogbo wa náà. ẹ má bínú àwọn ajá wọn níjọba yìí àgbọ̀dọ̀ láwọn àgbàlagbà tí wọ́n ti méjì àgbàlagbà àlùfáà wa. mo kí ẹ̀yọ́ níjọ lónìí láti ilé ọkọ láti ilé ìyàwó. mo kí ọmọ ìyá mi ọkọ ìyàwó wa tòní mánà ìṣẹ̀lẹ̀ ìbùkún ìṣọ̀lá àti àbúrò wa tí wọ́n gbé ìyàwó lónìí náà ájìá àwa àdéjàmọ́lá nínú títí ní mo kí àwọn òbí yín mo kí gbogbo àwọn mọ̀lẹ́bí nídìílé ìyá nídìílé bàbá wọ́n wá sí gbogbo ẹ̀yìn tí ẹ wá bá wọn dunnú ẹ wá bá wọn yọ ayọ̀ dáadáa náà irú dáadáa báyìí ọlọ́run níjọ́ wọn yẹ ọ̀kan wa irú dáadáa báyìí ọlọ́run jà máa bára wa ṣe o ọlọ́run bá wà fi àlùbáríkà sí ìgbéyàwó ààrin ìṣẹ̀rí òbí àti àwa ọlọ́wọ́ fún ọlọ́wọ́ olóore ọmọ alágbàrúkà tó pọ̀ tó sin lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba tí oníkàwọn òbí wọn pé kí ṣe eléyìí lálàáfíà nírọ̀rùn ó pé tó tún kún wájú nínú àtẹ̀wájú ẹnì kọ̀ọ̀kan wa náà ìdùnnú lọ́wọ́ ìyàgbé o gbogbo bàtà bá ń dáwọ́ ọjọ́ ọ̀dùnnú báyìí sọ́nà ọlọ́wọ́n jọ máa bá wa láyé ọmọ bá wa láàyè wa níta wá pa abẹ́ fi lè ní nǹkan dùnú ọ̀hún láti kọ́lọ̀ ní àmàlẹ́. ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ní ń bá ẹ̀rín jàmá ọ̀pọ̀. àmọ́ kí ó tó di pé àwọn èèyàn máa béèrè pé àkéde irúyàwó wo la wá yìí wá àdínwó ìbẹ̀rẹ̀ bàbá ìyàwó àti ìyá ìyàwó wọ́n ní wí fún yín pé ń tá a jókòó tá lónìí òun ni wà ní wà ní kèé ṣe bí táwa ń gbọ́ yé lọ sí lónìí o àtàwọn ọmọkùnrin náà bí wọ́n bá tẹ káàdì ìyàwó pàtàkì jùlọ lọ́dọ̀ wa bí àwa ti wá lọ́wọ́ àmọ̀bọ́yá àdúgbò rẹ̀ ní àyẹ̀kọ́ lọ. wọ́n wà ní àṣewò nímọ̀ níjọba yìí àwa àṣeyàwó ní ọjọ́ báyìí ẹ bá béèrè pé kí làwọn ń pè ní wòlímọ̀ òun ni pé wá ké tó ọdún fàájà òjìṣẹ́ àléébù la ní oṣù wòlímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí wọ́n àwọn opportunities báyìí náà láàbì máa yàn án ǹjẹ́ ń jẹ́ wàlímà tó tẹ̀ríà ọ̀tọ̀ ni o èyí táwa ń pè ní wàlímà òun tí tẹ̀ríà pè ní wàlímà ẹ̀rí tí ń jẹ́ wàlímà òun ni tí wáyé lẹ́yìn ìgbà tí a ti ṣe ìdìtán. ìyẹn pé a ti so lọ́kọ-láya pọ̀ gẹ́gẹ́ bí àti ọlọ́run èyí tá pè ní nìka. àwọn oníjọ lónìí wọ́n ní ojú tí gbogbo jàmá wípé eléyìí ti síwájú ìjókòó wa tòun. àbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá ńlá ti ń bẹ bí nta jókòó tá à ń ṣe lónìí náà. ní precisely ìjẹ ìlà lónìí àwa ń fi tí a ti yanjú ọ̀kan lọ́wọ́ nílùú kan lẹ Yorùbá yàn. alẹ́ bí ìjókòó báyìí akáràmọ́kùnmọ́ kọ́. bàbá ìyàwó ní àbí kí wọ́n pe bàbá ọkọ ìyàwó wa bàbá ọkọ ìyàwó àjọ bí àyẹ̀yẹ̀ àmọ́ àmọ́ ọjáde ń mójútó àwọn àlejò ọlọ́pọ̀ èèyàn ni bàbá ìyàwó ní lá àbí tó ń bá yí bàbá ọkọ ìyàwó èyí ṣe oníṣòro òun fẹ́ fa ọmọ òde báyìí. Bàálé lọ́wọ́ tó ṣe kí ni pé á ah, báwọn ti ṣe nù bóun ọba sì rí bàbá ọkọ ìyàwó àti nǹkankan mẹ́rin àyẹ̀wò ní ah, àwọn mẹ́jọ àárẹ̀ èdè àti ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń dánwò lásà báwa ti jẹ́ Yorùbá tá à ń sọ Yorùbá yìí alátàjọ wa àwọn ọmọ ẹ̀yà wa lédè ní haúsá igbó kọ́dà láwùbá wa àwọn náà kékeré wọn láta àti wọn náà. ẹ nínú bíúkì islam ó ní pé islam ò pé kọ̀sáyè pátá islam ò pé kò pé kò sí àyè fún àṣà ìyẹn ní pé islam ò pé dandan ni kó o sí ayé bíi ọmọ alágbáwá ń gbé nígbà oṣù tí yóò bá lọ lọ́wọ́ mọ̀ ẹ́ mọ̀ dá ìwọ. ọlọ́run ò pé nítorí pé òun gbé ìlú kan òun gbé òkè ọ̀ya kọ́ wa mọ̀ ní pé ní níbi tèmi yìí wá ní ilẹ̀ yorùbá o báyìí làwa máa ṣe nǹkan tiwa wàlá inú ọ̀run ní ìsìláàmù ni pé ìsìláàmù ọjọ́ ọ̀tá yìí pẹ̀lú mẹ́jẹ̀mú kan pàtàkì jàmbá mi mo ní mo ní ìbànújẹ́ mi májẹ̀mú kan pàtàkì tá a bá ti sọ májẹ̀mú ni gbogbo àṣà yóò fi wọlé òun ni pé àṣà ọ̀gbọ́dọ̀ wá láyà láyà kó pé sẹ́yìn ti jẹ́ àṣà ọ̀gbọ́dọ̀ nínú ọ̀gbọ́dọ̀ láyà láyà kọ́ wá pé tiẹ̀ ń ti jẹ́ ìyẹn ni pé gbogbo àṣà tó bá ta kẹ̀sìn bí èèyàn bá jẹ́ mú mi ní tọ́gbà fọlọ́run tọ́jú ọmọlẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ntí ń jẹ́ ìsìláàmù ntí ń jẹ́ ìmánì ní káwá bí a bá a ti ṣe tẹ́lẹ̀ mọ́ àmọ́ gbà tí adúlá ti mùsùlùmí yìí tẹ́lẹ̀ lélẹ́ yọ ráyè inú ìsìláàmù àwọn àgbékẹ́ni àgbàdàgbà ẹ̀dá kù jàmá mùsùlùmí bá bàbá ara wa sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ attitude àwọn sọ̀hábà ẹ̀yin náà ó ti gbọ́ nóòtàn nínú àwọn sọ̀hábé ẹni ó tó ànẹ́bí ibi ń bẹ́nu wọn ẹni ó tó ànẹ́bí lọ ń bẹ́nu wọn ẹni wọ́n jọ jẹ́gbẹ́ ń bẹ́nu wọn eléyìí fi hàn pé ní wọ́n ti ń gbègbè sí ayé lọ́nà bá kan kànẹ́bí òdòdó sọ́dọ̀ tó àwọn àdìgbò sẹ́yìn ànẹ́bí kakọ̀kọ́ ọmọ mẹ́kà ọmọ ìgboro mẹ́kà ní ànẹ́bí bí wọ́n ti bí ànábì sí mẹ́kà wọ́n bí àwọn ẹlòmíì tí wọ́n tó bí ànábì sallallahu alaihi wasallam wọ́n bí àwọn ẹlòmíì lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. tẹ́rẹ́ nu sí ọlọ́run náà ànábì wá ṣe ni pé àbáàdé ń ṣe tẹ́lẹ̀ mi bọ́lọ̀ ń jẹrẹ mi. báàdé ń ṣe tẹ́lẹ̀ mi kálẹ́jọ wá já bí ọlọ́run ti rán èmi. bọ́lọ̀ ń bá ní ó ṣe é ó ti gbé bọ́lọ̀ jíjẹ náà lẹ́bi ilé ó ti rẹ́ni pẹ̀lú báwa ti ń ṣe alhamdulillah olùwò pé dandan kọ́ ọjọ́ lárúbáwá àbí kọ́ ọjọ́ èèmó àbí kọ́ ọjọ́ haúsá nígbà pé yorùbá ni wọ́n amẹ́ẹ̀rí bí islam bá ń bẹ lára wa tẹ́lẹ̀ gbogbo ògbà tí bọ́lọ̀ jíjẹ rẹ́mi ní ànẹ́bí bá ti ta fún báwa ti ń ṣe ọ̀kan ní ọjà gbogbo kan o bẹ́ẹ̀ ọba tí ìfá ìsìlámù rẹ̀ débẹ̀ kò tí ì jẹ́ mùsùlùmí sí o ìyẹn ni pé gbogbo ọjọ́ tí dọ́lọ̀ ti fẹ́ tọ́ba ti pa bá a ti ṣe é àfi ká ju bá a ti ṣe é lẹ̀ èyí ò ní túmọ̀ ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. ẹ jẹ́ ń padà wálé àkàwé gbogbo èdè àwọn bàbá wa tó bí wa ní kàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó bí wa ó ti ń ṣe bọ́yá bí wọ́n ti ṣe kí wọ́n tó bí àwa náà nù kọ́dà nínú ẹ̀yin tẹ́ jókòó náà ẹ̀yin tẹ́ jẹ́ gbẹ fún wa kọ́dà nínú àwọn àbúrò wa náà tí wọ́n ti sá lọ́dọ̀ sí wọn irú àṣà pé bàbá mọ́gbọ́mọ́ mi bàbá ọkọ́dà òun ni mo fi ọmọ mi fún ǹjẹ́ bẹ́ẹ̀ ni jẹ̀rí àtòbí wàlá ìjẹ̀rí òtò bẹ́ẹ̀ ayé olódò ọ̀rọ̀ ní abárọ̀ opportunity rẹ̀ àájé kí a mọ tàbí kéde tàlà fún ní ìyàwó. àmì ẹ̀rí ìjáwá ọmọ ilẹ̀ ìkọ́dà ń kò mí o burú débi wọ́n máa gbé ní ìwọ́ká fún ọmọ òun. tàlẹ́ wá ń fi ìyàwó fún àwọn òbí rẹ àwọn òbí rẹ la fún àmì láti mọ okùn bí ẹ̀ka àtò okùn bí ẹ̀ka àtò okùn bí ẹ̀ka àtò. sẹ̀ríà ìsìláàmù ó ti là á kalẹ̀ kọ́nà sẹ̀ríà ní ká béèrè lọ́wọ́ ọkọ tá a fọmọ fún pé sọ̀tẹ̀ ọlọ́run kábí ìyàwó náà pé ẹ̀yìn abẹ́fẹ́ ọkùnrin ni bàbá yìí bọ̀ ọ́ ẹnu ọlọ́run ṣèdẹ̀kùn fún ẹ̀yìn obìnrin wọ́n ní bóbìnrin bá ti dákẹ́ ṣe ń wọlé tí ó sọ̀rọ̀ ọ̀tẹ̀ lọ́rùn náà mẹ́ta bẹ́ẹ̀ ara àti títọ́ lọ́n dá mẹ́yìn ìyá wa nù gbogbo yín mo ti ń tẹ́ jókòó nínú mi dùn ẹ̀ẹ́ ń padà bọ̀ wá bẹ̀ tẹ́lẹ̀ ìjọmọ́ mi débì onísàbàbí ńláńlá inú mi wá dùn pẹ̀lú bí mo ti bá bì ìyá ìyàwó wa lónìí ìrìn ní mo ohun wọn nìkan máa gbọ́. gbogbo tí ma gbọ́ lẹ́nu wọn júwe ẹni tó fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn ànábì tó islam rí wọn rí lónìí dáyé àbí lónìí. nígbà wọn wá láwọn fẹ́ kí n wá ibi ìgbéyàwó àbúrò mi àwa yìí àwọn èèyàn mi bí mo ti ní àti màmá àbí tí ó bá kàn mí gbẹ̀gbẹ̀gbẹ̀ tí ìrìn ibi yẹ sí gẹ́gẹ́ bíi pé mo ní ìsìláàmù ọ̀pọ̀ kálásà ẹ̀mọ̀kẹ́mi náà ní mọ̀lẹ́bí ìgbọ̀rọ̀ pé torí pé orí bàtà kí mọ̀lẹ́bí mi wá lóun ti mọ́yàwó mọ́ lọ àbọ̀rẹ́ mi. mo wà ní long term láti pé ìyẹn wà àmọ́ tí mo mọ̀ nípa àyà yìí ta irú ìyá yìí tí ó gbé e àwọn fẹ́ kí n wáyà yìí kí n bá wọn dunnú kí n bá wọn yọ kí n wá pè mí wá wà láàyè tó kù mí wá ní. jẹ́rìnù mi wá dùn lẹ́tà nígbà wọn wá sẹ́ẹ̀dì káàdì yìí ni mo wá rí tí wọ́n kọ́ síbẹ̀ àwọn lè má mà ó ní kùmà lọ́dọ̀ tèmi wọ́n wá kọ́ síbẹ̀ pé bóyá mo lè má gẹ̀ẹ́sì accurately but this is the import this is the need for the sake of Almighty Allah please rain ẹ̀ẹ́dání dírẹ́ ẹ bá ń bí dísẹ́ǹtì táyà ọ̀ka yóò ní ọ̀ka jìrẹ̀ bóyá yẹn ọ̀ka ilé mẹ́ta mi gbogbo ilé mi ọ̀ka èyí mo ló ní tòmọ̀ sí mi mo ní alhamdulilayi a ti lọ bí ìyàwó mi ìta lọ sọ̀rọ̀ àṣà fúru láì gbà délé tí òjá fẹ́ lọ mọ́nu ní ti wáyà yìí torí pé for every second ọmọ anabi adama máa yẹ kí gbogbo mi kọ́ mi ìlà àlàlẹ́ yọrọ fífún náà sí. èyí tá a jókòó tá a ń lò lásìkò tá a lò wà láàrin ọmọ láìka kọ́ kalẹ̀ bóore la bá ṣe yàn wọn kọ́ báburú la bá ṣe wọn kọ́ èèyàn máa wá lọ bí tí ó ṣe pé kò ní lékún nǹkan kan àti kó lékún rẹ́kọ́ọ̀dù kú lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọta àkọ́mi kọ́tọ́ iná bẹ́ẹ̀. torí náà ìmọ̀tútù wa débì yìí mo ní gbogbo ẹni tí wọ́n pè náà ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n pè yìí lórí tọ́lọ́run. nínú àdánwò tọ́wọlé wa bá wa lẹ̀ Yorùbá ọlọ́mọdá sànù wa ọlọ́wọ́n ọba ọba ara ni èyí ọmọ ìdùnnú wa ni kọ́mọ dálára gbà wa ni. èmi ti ọ̀bùsáàbù ọ̀pọ̀lọpọ̀ occasions ilẹ̀ Yorùbá wa yìí akọrọ lọkùnrin mọ nígbà tí inú àwọn èèyàn bá ń dùn ni wọn máa tẹ lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wà lóde kan tí àsìkò òun tó tí wọn ń bá lọ kọ́nà tí wọ́n máa gbọ́ kí wọ́n máa pè wọ́n dùnú ni. bẹ́ẹ̀ bá wà ń bìkan tí wọ́n sáré wa gbogbo àtàkùn láti kò wọ́n bí tó ọ̀pọ̀ tẹ̀ àbí òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ ìjọ tẹ rí tó bẹ̀rẹ̀ tó fẹ́ dé ibi tí ń lọ bí náà ìdàpọ̀ ẹja agbórí dáadáa nǹkan tẹ̀lẹ̀ sí ọ̀dà mẹ́rin. èwo ló dé ṣe ẹ̀fẹ́ awílé ìdáhùn yìí ẹ tètè tán o ṣé ń gbọ́ mi báyìí náà bẹ́ẹ̀ bá dé ẹ̀sìn òun dr onírè iṣẹ́ wa nù mo rò pé náà yẹn náà ti dé padà. Okay, thank you bẹ́ẹ̀ bá dé ọ̀pọ̀lọpọ̀ bí ta bá náà ti ń ṣe nǹkan dùnú kọ́dà ọmọ mi ìṣe ti mọ̀ níyàwó ọmọ tí múra dáadáa bóyá ń lo nìkọ́ọ̀bù bí ó sì lo nìkọ́ọ̀bù náà ń lo ìjáàbù rẹ̀ bọ́lọ̀ ti gbé ń lò ó gbogbo ń tọ́lọ̀ ní ń lára rẹ̀ ní ń bò ó wàláyé wọn kú láti ọmọ mi pé ó ṣe tò níyì o àìsílẹ̀ méjì o ẹ wàá bá ọmọ mi tẹ mọ̀ lọ́mọ dáadáa lọ́mọdé múra báwọn àyàwó àtẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ sọ́nà fi mú àtàwọn àyàwó àwọn sọ̀ ábé ẹ̀ bá bóun náà yọ̀ wá fún mi gàbí olóko ìfẹ́ ìfẹ́jú báyìí nítorí ìfún mi torí pé mo wá ń dùn. ìgbà wọn ni mo ti dọ́kọ̀ yọ̀ èyí ẹgbẹ́ yẹn bá rìn kí wá sí ọ̀pọ̀lọpọ̀ ní tó dùn yọ̀ mọ́ ẹ yìí àti déètì kan tó kan ẹjọ́ kan torí kò ní sì fún mi láti déètì lè fi jẹ̀ yẹn àti déètì kan fi ìyàwó ń gbé kan mo fọ́kọ̀ kò nílẹ̀ láti rí tẹ́gbà àbá àti nítorí yìí ti rí wa pé àwọn tó dé yìí ẹgbẹ́ yìí lọ́kọ́ wá àti àwọn àbá láti lọ ni wọ́n máa wulẹ̀ o ẹ̀dàgbọ́n á ti dúró fún wa lónìí ní o ọ̀kọ́kọ́ tí wà àsìkò lónìí náà wà ní báyìí náà fi ìlú nítorí kíni kò sí ìwà àtìkò lóyè torí pé mi ò lẹ́nu dùn torí pé ọ̀fẹ́ pawó. gbogbo ìgbà tí mo wá bá ń dùn èyí ṣe pé ó gbà wọn àárín ọlọ́run sí. ẹ dákun ṣe táwọn àwọn yìí torí pé tó wọ ọlọ́run èwo ló wù wọn náà ìwọ ọmọ nìyàn kọ léèyàn tí èdè pé wọn lọ dáa fún lóúnjẹ ọjọ́ ọgbà àdídẹ èyí tí wù ọ ní kọ́ máa tẹ̀ àbí kọ́ máa tàkàtẹ̀ èyí ò gbogbo wa náà nígbà tí ń bẹ lábẹ́ wa kọ́ máa gbọ́ ọ̀rọ̀ fún wa lẹ́nu. nígbà bá ti wá mọ̀ pé bá a bá ṣe tó dùn máa gún un lọ́kọ̀ ju wa lẹ́nu ẹ lákòó sáàsì níbi ó di àbúrà nù o ẹ̀mẹ́jì akọ lẹ́tà sí ọ̀dà àtọ́lọ̀ o kò séyìí tí ò sí lọ́wọ́ ọlọ́run tí mo ti bí o ọlọ́run tí ń lẹ́sùn ló sì fi kan anàdà kejì ìdùnnú tí kò mí ìdùnnú ní kọ́lọ́mọ́ máa tẹ̀sẹ́ nìkan ká wa. àmẹ́ dákun ẹ jẹ́ ká mú as a point of order a point of correction ká ní attitudinal change nílẹ̀ Yorùbá it's not a license láti máa ṣe lọ́hùn pinnu wá ń dó torúkọ lọ́wọ́ ọba tí ọkọ̀ ní ìdùnnú táwa tọkọ ìdàkejì rẹ̀ sáwọn ẹlòmíín gbogbo ẹni bẹ lọ́wọ́ rẹ̀ o bá a bá fẹ́ kí ìdùnnú wọn máa pọ̀ ẹ dákun ẹja máa ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ mi ìdùnnú sọ́mari yìí ti nǹkan fún wa jù kí ni ẹsùsì ń tí ẹlòmíì fi ń ṣe gbogbo tọ́lọ̀ ọ̀fẹ́ ayé òní dùn kí ni dùn ẹ́ kí nǹkan ọ̀sùn kọ́ mọ́ lálùbáríkà àti kọ́ lálùbáríkà kọ́ má dùn mú kan bẹ́ẹ̀ ẹni orí rẹ̀ bá pé àlùbáríkà ni ó mú ọmọ ẹyẹ àwọn ìyàwó tó ṣe pé ní mílíọ̀nù ọ̀pọ̀n mílíọ̀nù ni wọ́n ná tí wọ́n fi ṣèyàwó wọn ò tó sùn kan láàrin ara wọn tí wọ́n ilé ra wọn ta ọ̀sán àlùbáríkà mẹ́rin torí náà ẹja fún ẹja akẹ́kọ̀ọ́ mi tò ní iye o àkọ́kọ́ ẹ̀kọ́ òun ni pé ọ̀tọ̀ ní ibi síso ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní wà ní máa ẹ̀wà bá wa jẹun ẹ̀wà bá wa dùnú. sẹ́rí bàbá gẹ̀ẹ́sì eléyìí kọ̀rẹ́tìlì yóò sọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ̀rọ̀ tí ò sí dáńgbé ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí at the age of twenty one or less or more wọ́n ti ríra wọn fáwọn ọ̀fẹ́ra wọn. ìdí ọ̀wà ajé kí wọ́n máa postpone ẹ̀ ní pé à àti ìgbẹ̀dàn ò kí ni mo èsè tẹ́. ẹ̀rọ kò kí lè èsè tẹ́ bí nìkáhù wà ní mẹ́lẹ̀ yá bí ìsè ẹ̀rù kò ní ìjọba pé náwó là ń tẹ̀lé àmọ́ bí ẹ̀ka fẹ́ ṣe nìkan wà wá la dà á pọ̀ wà láì bọ́ bá ní ten thousand naira ó tó yìí àbíbẹ̀ ẹ̀kọ́ ọ̀dọ́ ọmọ orí èyí kọ́nà àbí ọ̀bá tó ten thousand ẹ́ torí pé ní gbogbo tí ń jẹ́ nìkan hù ni pé bàbá ìyàwó tí ọkọ ọmọ lọ́kọ ọkọ ìyàwó tí ọ̀fẹ́ ìyàwó kọ́nà báwọn obìnrin ò sí ṣẹ̀rí àlàńtọ́ o. kọ́ra báwo bí ọkọ ọ̀tẹ̀lé wa ó lè fẹ́ yàwó bíjẹ̀rẹ̀ àdìgbò nù kọ́ ti jẹ́ ní ó di dàda tó ara ẹ̀ gbọ́ èyí tí èèyàn dánwò òun ni kóbìnrin rẹ̀ ànábì lóbìnrin kẹ́ ibi rẹ̀ ọlọ́mọdé wa ló ń wọ́n ti wá lálágbèrè obìnrin ti obìnrin lọ́kọ kó tilẹ̀ wù kọ́ ẹ̀dá wa wàhálà yín jẹ́ ń ṣe lórí àwọn ọmọ ọlọ́run ní jẹ́ gbé o ọlọ́run ti máa fi jẹ́ òtún sanyín lẹ́sàn rẹ̀ tó pọ̀ àmọ́ ẹ dákun ẹ lọ́ọ́ mọ̀ ó ti lè wù kọ́ jẹ́ ìyá ọmọ ọ̀lẹ́tọ̀ àtúbọ̀ ọmọ rẹ̀ lọ́kọ̀ fún ẹ̀ bàbá ọmọ lọ́lẹ́tọ̀ pé ẹni báyìí mọ̀ yọ̀ǹda ọkọ̀ máa ti pọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí mo ní tọ́lọ̀ bá ní ká rí yanjú àwọn ìṣòro tí ò sí dárò pé ń bẹ́ẹ̀ èló ni wọ́n fi ń ṣe nìkáwù à ń ṣe nìkáwù nù pálọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nìkáwù tó ní alùbáríkà ńlẹ̀ yìí ńlẹ̀ yorùbá yìí ńlẹ̀ tí ó ní àgbègbè àgbáyé wàlá inú rúùmù kan ti dé ó sì lálùbáríkà àmẹ́sẹ̀ ní owó ìta iná wí òun là ń pè níwà ní ìmọ̀ àti báyìí ẹ wá bá wa jẹun. ẹ wá bá wa dunnú ẹ wá bá wa yọ lọ́nà tí ò ní sako kankan ní òfin tọ́lọ́. tẹ nígbà tá a yẹjú ntọ́ ya yẹjú yìí ẹ wá wo tí à ń ká ń dánwò lónìí èmi á máa ṣe ní eré orí ìtàgé nígbà tí yẹn ti dírámà ẹ wàá ní abẹ́sẹ̀ ápẹ́jú ànẹ̀ká bẹ́ẹ̀ bá ti wá dé. èmi ò tẹ́tí yànnà bí kí ọ̀gbùn ábílù nìkáwó ti tẹ̀lẹ̀ ẹ ti wá ní àwòrán ọmọkùnrin àti ọmọbìnrin tẹ́ ń bọ̀ wá sí kíni ẹ ẹ lábẹ́ lóhùn bọ̀ wá sí kíni bọ̀ wá sí wọn ti bọ̀ wá sí wọn wọ́n ti wá àwọn kọ́kọ́ wọ́n ti mọ́ra wọn. wọn ojú kọ́ra wọn lẹ sẹ́nu ọ̀nà tá a fà lóru ìdí náà gbà wọlé rè gbogbo eléyìí nígbà bá wá dé níjọ́ náà wọ́n wá dé kí ayàwó jáde ẹ bàbá ayàwó ẹ̀jọ̀ ọjọ́ kí ẹyin lọ́rùn ẹ̀jẹ̀ nígbà lè dá àdéhùn àti lẹ́yìn ẹ̀ ń tẹ̀ra ayé abẹ́ ń tọ́ ọ̀tẹ̀ ẹ̀yin lọ́rùn gbogbo èyí tá a ti rí kọ́ bí ọ̀bá tẹ̀ wọn lọ́rùn mọ́ lónìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja fún àwọn àlùfáà tó gbàgbọ́ yẹ ẹ̀sìn o kí wọ́n yanjú rẹ̀ fún wa o ẹsẹ̀ ni o. a gbọ́dọ̀ jẹ́ kí èèyàn máa jù mọ́ra wọn máa ya fọ́tò máa lẹ̀ ẹ́ pọ́blíkì káwá dé inú họ́ọ̀lù ká máa wá dé ẹ̀ẹ́dẹ́ wọn ọkùnrin ayẹgbẹ́ ẹgbẹ́ máa gbogbo fún ìyàwó náà ẹ̀ẹ́dẹ́ wọn tún láti rẹ̀ ní àbí ọtí ọlọ́mù ẹ̀yọ́kọ̀ ìyàwó yàtọ̀ wọn sọ̀rọ̀ lórí tí ọba bẹ́ àwọn èèyàn pọ̀ bíi tí wọ́n níbi ẹ̀ níyàwó tí ẹ́ ẹ́ arábìnrin ti ní dírámà yọ ọlọ́wọ́ fẹ́ gbogbo ní ọ̀yẹ́ ju eléyìí òun ni wọ́n ẹ̀kọ́ tá à ń kọ́ mi lónìí ẹ dákun báwọn ọmọ ẹ bá ti wọ́n bá ti tẹ lọ́rùn dáa ọmọ kò ní wọ́ ká ní bàbá rẹ ká ní àwọn òbí rẹ kò bọ́lọ̀ ti tó nù ọ́ gbogbo gbàtẹ bá wá ráyè ẹ ẹ ẹ tó ẹ ẹ fàgà ẹ tẹ àwọn yẹn tó wọn wá jẹun báwọn lọ dà torí náà ìjókòó wa tá à ń jókòó lónìí yìí ìjókòó wa ní ìmọ̀lẹ́ àwa wọn wá kó wa ní ẹnu jọ wọ́n ti wá wọ pé bá a bá jókòó ọ̀dà akábọ̀rọ̀ ọlọ́run ká ìrara ẹni létí àwọn abẹ́ ọba kù lẹ́ọ̀kọ̀ọ̀kan náà ká fi wá tó ṣe sí báyìí òun jẹ̀bi tó ti ìwádìí yìí. láàdá ilé náà ọlọ́run ó mú bọ́kọ yóò mú báyàwó yóò mú báwọn òbí wọn náà tí wọ́n ronú ilé pẹ̀lú wọn. ńgbà wá pé gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá wọ́n ní ẹni abá torí ẹ̀ bàbá adìẹ kí ni wọ́n ní ọkọ ìyàwó dà lẹ́ẹ̀kan sí i. a gbọ́dọ̀ bá ọkọ ìyàwó sọ̀rọ̀ síbi kalẹ̀ ẹ̀dàkùn gbogbo ẹ̀pẹ́ wa mo pé ìyàwó ọ̀jáde ìyàwó wa lọ hall ńgbọ́ alhamdulilayi a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ spending the time tọkọ ọ̀yọ́ bá fi wọlé ọ̀rọ̀ yẹn tún lẹ́nu lónìí. ìrántí ni ẹni ìlónìí fún ìfẹ́ ti màtẹ́lẹ̀ fún ìfẹ́ ti ń gbọ́ ọ̀rọ̀ mọ́tàdé olúlo fún yẹn o. bí n bá ti ń bá àbúrò mi Hawa àtọ́jẹ́ ìyàwó tò ní sọ̀rọ̀ ọkọ ìyàwó bá àti wàá ọrọ ìyàwó wọn náà ọmọ rẹ létí bí n bá ti ń bá ìyàwó ẹ gbogbo ẹ̀yìn ìyá wa náà kọ́dà ẹni tí òun náà ti wà nílé ọkọ ọ̀rọ̀ ọlọ́run ìsúnyà gbogbo bí yọ bá kù díẹ̀ ìwọ náà tó yẹ kó mójútó dákun mójú náà bẹ̀. Abu Hurairah radiyallahu ta'ala anhu ọ̀kan náà àwọn àgbà sọ̀hábì ànágbèwà Muhammad sallallahu alayhi wa sallam. òun ni ọgbà àdìbì wa látọ̀dọ̀ ọ̀gá wa anábùwà Muhammad sallallahu alaihi wa sallam. قال النبي إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها دخلت الجنة من أي أبواب شاءت دخلت الجنة من أي أبواب شاءت ẹjẹ́ bẹ̀rẹ̀ ń jẹ́ àdífi yé pàǹdí anábì ní àwọn obìnrin kan bẹ ọ̀rọ̀ lọ wà ní jẹ́nà nìkan títí wọn wọ́n fún wọn ní ààyè ní pé lẹ̀kùn wo ló wù ọ́ nù lẹ̀kùn àlìjẹ́nà tó fẹ́ gbà wọlé dàkàlà ní ayé àbúwá bẹ̀rẹ̀ jẹ́nà ti ṣáà ọlọ́wọ́ pọn wọn lédè bẹ́ẹ̀ láti fi hàn ní kọjá pé ẹ̀ta wọlé fẹ́ràn sẹ́wọ̀n kọ́kọ́ tí wọ́n ń bú yẹn pé ibi ìyẹn ẹ̀ta wọlé àmọ́ fáàtì ojú bá gẹ̀rẹ́ dàtún lẹ́kùn bíi mẹ́rin lọ́wọ́ àbí ẹ̀yìn ẹ̀jú ìdí tó bá wọ̀ lọ ẹ̀wọ lọ́wọ́ àmọ́ ọ̀nà ìlú ẹ̀ èyí tí òun tún ní pé lọ́wọ́ àmọ́ ọ̀nà ìlú ni wọ́n tún máa bìyàn pé ń bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọ̀rọ̀ náà ẹ̀yìn obìnrin kan o bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ̀ ní ẹ̀sìn ọ̀rọ̀ àlìjẹ́nà là ń wí ọlọ́wọ́ á ní ti irú àwọn obìnrin báyìí ọ̀rọ̀ wà àlìjẹ́nà nìkan títí wọn kódà bí ọba wù wọn ni wọ́n mú ni wọ́n tù tí wọ́n bá wà àlìjẹ́nà náà ilẹ̀ ṣe ẹ̀yìn obìnrin bẹ́ẹ̀ bá fẹ́ àti nǹkan ńláńlá yìí. ọ̀dà ìdá sọ́nà fìlmọ́rọ́ àti kàmsáhà. gbogbo obìnrin tí ó bá pa ẹ̀hún wákàtí márààrún jẹ́ àbí tó bá nídìí tó ní ẹ̀sùsì kíkẹ́rì àgbà aláyé ó bímọ àbí ń nǹkan oṣù. eléyìí gbogbo obìnrin tí ó mójútó òun wákàtí márààrún rẹ̀ ìdá sọ́nà fìlmọ́rọ́ àti kàmsáhà. ọ̀dẹ̀ ni ntẹ́yẹ wà ní jẹ́nà lọ́nà tó wù yí lànàbí ń kà fún yíyó wọ́tọ́ mẹ́sàrà hà obìnrin tó bá sì wá gba ààrẹ oṣù rọ̀mọ̀bọ́nà rẹ̀ tí ọjọ́ kankan já ń bẹ̀ ẹ̀dàkùnrin pọ́ọ̀sì díẹ̀ láàrin yìí mo ní opportunity nínú ìjókòó báyìí jẹ́ fún wa ìjókòó ká bára ẹni sọ̀rọ̀ ọlọ́run kárára wa létí kílò fún ọlọ́run tá a lè má ti máa lò àbí tá a ti gbọ́ yé ẹ̀yìn ìyàwó ẹni ń bá sọ̀rọ̀ o. àwọn kankan tí a bá láyé lẹ́mi ti kéré tó yìí ọba mi láyé ni. àwọn bàbá wa àwọn ẹnu tí wọ́n tún gbàjà wa ọmọ wọn lọ. ntí èmi gbájúmọ́ gbogbo ìgbà tí wọn ò tí ì mọ ibi àwa náà ṣe ẹ̀dáàbò bí lè lájẹ́ òun pa nǹkan báyìí. èmi ò rí kan náà àwọn ẹ̀yà wa dí béèrè pé ẹ̀dáàkùn máàlám mo jẹ àwẹ̀ ọdún méjì mo ẹ̀yọ́ yẹn ní dọ́gbọ́n ọdún èyí ẹ̀yìn náà ti máa gbawọ́ àwọn ìbéèrè báwọn mo jẹ àwẹ̀ ọdún mẹ́ta kọ́dà ọlọ́dún márùn-ún bẹ́ẹ̀ ẹ wàá bí pé kí ló rọ wọ ẹ òun lóyún alhamdulilayi tọrọ mi ti bọ kálẹ̀ dáadáa ẹ òun dẹ̀ tún brẹ sí so àwẹ̀ tọdún yìí òun lóyún ọ̀gá rẹ̀ àwẹ̀ ti ọdún tí ń bọ̀ ẹ ń bọ́ ọmọ lọ́yàn ọ̀gá rẹ̀ àwẹ̀ ilé ìtọ́ tẹ̀lé ẹ mo dẹ̀ tún fi ọdún tí lóyún ọ̀gá rẹ̀. ojúbẹ yìí tó tẹ̀lé ẹtú ń segin ni ẹtú ń fọmọ lọ́yàn ọgbà rẹ̀ yọ wá ní wọ́n dẹ̀ ti ní bẹ́yẹn bá ń fọmọ lọ́yàn àbí tó bá lóyún kọ́kàn fún àwọn aláìní ní oúnjẹ ni èyí ń dẹ́dọ̀ ní ọgbà rẹ̀ o o. ànábì ló bẹ̀rẹ̀ omojútó wákàtí mara rẹ̀ ó sì mójútó àwẹ̀ rọ̀mọ̀bọ́nà rẹ̀ kọ́nà kó o lè gbà àwẹ̀ tàtàwá àmọ́ rọ̀mọ̀bọ́nà ọgbà ọjọ́ àbí ọgbà ọjọ́ dìkan àtàwọ̀tà kọ́gbọ́dọ̀ já lọ́dọ̀ obìnrin mùsùlùmí mo wá ní fátíwáyé àwọn ọba àwọn ẹ̀yà wa. ẹni ó bí ma mẹ́wàá ẹni ó bí bẹ́ẹ̀ síbẹ̀ náà èmi ọ̀gbọ́ yìí wípé obìnrin kan wa àbáwọn generation tí ó jìnà díẹ̀ tó tó tẹ̀ láwọn wa máa wá yanu fún wọn ọ̀gbàwé ọdún méjì ọ̀gbàwé ọdún mẹ́ta ọ̀gbàwé ọdún mẹ́rin kí ló dé gbogbo owó tẹ̀ wọ́n bá ti bí mẹ́ta bá ti bí mẹ́rin àdìgbò àwọn ẹ̀yà tó bí mẹ́wàá kọ́dẹ̀ lómi bí mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn ẹ̀yà wọ̀nyí wà láì wọn ọ̀jà rẹ ọdún kan rí bí wọ́n bá jẹ́ wọn ti tán káwẹ̀ ní òtóde ẹ má jẹ́jẹ́ ìtọ́ ni ọ̀sán wa o ẹ má jà sí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba gbọ́ o kò sínú sẹ̀rí àìsíláàmù pé oyún àtọmọ fúnfún lẹ́yìn ọyàn láńsẹ̀sì máa jẹun ni o má dáwẹ̀ mọ́ o. kọ́mọ ẹ̀jẹ̀ ń dálóbi ọlọ́wọ́ fèsì láti fi mọ́nu o. ẹ̀rí tó tẹ̀lé ń bẹ́ẹ̀ àtìgbọ́ ni alimami ibn abbas radiyallahu ta'ala anhuma ọ̀kan náà àwọn sọ̀hájà nẹ́fọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ni máa pé ó pé kóbìnrin bá lóyún àbóbìnrin máa ń lọ́yàn. kọ́ máa fún ní kọ́ máa fún aláìní ní oúnjẹ. àwọn àlùfáà wá ṣe ìwádìí síwájú ìwádìí ìjìnlẹ̀ wọ́n wá rí pé two narrations lọ́wọ́ látọ̀dọ̀ nínú àbáàjì lórí fíìmù lórí tọ́pìkì kan inú ọ̀kan bẹ̀ kàtìgbórí kálẹ̀ Ibn Abbas sọ pé yọ́ọ̀sán àwẹ̀ àmẹ́nu pé ní kìí ṣe fọ́rẹ̀ẹ́ láàárẹ̀ ṣe yòóbí nígbà rẹ̀ ìyẹn ni pé pàtàkì jùlọ obìnrin tó ikú ọmọ ní fún lọ́yàn kìí ṣe páàrí ara àmọ́ ń bẹ̀rù pé ọmọ yìí ò ní rí oúnjẹ jẹ tó yóò torí ẹ̀gbà rẹ̀ ìfúnà báàgì ní bọ́ bá àwẹ̀ ń dákó tó fún aláìní lóúnjẹ in addition to oríṣi àwẹ̀ jọ́ka. nínú nàríṣẹ́ ẹlẹ́ẹ̀kejì jẹ́ mọ̀ pé yẹn máa ń sọ̀rọ̀ ńgbà míì tí ọ̀rọ̀ wà brief tí ò ní sọ ìdíje rẹ̀. narrator ẹlẹ́ẹ̀kejì ní àbájọ ọ̀tọ́ insult a detail a detail mode ọkàrà sọ ní kí a ń fọ́mọ lọ́yẹ̀ ni yóò ṣe kí ni yóò fa láìsí ní oúnjẹ ebi research established ní onígun yìí o fatiwa ibnu abazi o ibnu abazi ò pé bọ́bìnrin bá ẹ̀mọ̀ ẹ̀mọ̀ wọlé bọ́bìnrin bá dé fún ọmọ lọ́yẹ̀ àbóbìnrin wà nù oyún ọwọ́ adigun máa jẹ́ àwẹ̀ ọdún kan àwẹ̀ ọdún méjì àwẹ̀ ọdún mẹ́ta ìwé ìsìn dey come rampant in the society today ó léwu o. ibn abbas ẹni ọba gbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ni lọ́ba gbọ́yé sunna nebua muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá wo ayé alukur'an kẹrìmù níbi tọ́lọ̀ ń ti pa wá láti ẹ̀kẹ́ agbáwẹ̀ kàtígórì mẹ́ta lọ́lọ́ kàtígórì alákọ̀ọ́kọ́ òun lẹni àlàáfíà ń bẹ òtítí lórí ìrìn àjò olúwa ní dandan ní fún wọn dáhùn ọjọ́ ti lọ ní àmọ́ bẹ́ẹ̀ ní tó bá kọ́ra láwọn àyà yìí. ẹlẹ́ẹ̀kejì bàbá ń ta ẹ̀mí fún màrí bọ́n áwọ̀ àdá sàbàrì ẹni ọba ọta rẹ̀ tára rẹ̀ ò láti dàwẹ̀ àbọ̀wà àbọ̀wà lórí ìrìn àjò ẹ̀dá kò kí ni ìdájọ́ tiẹ̀ min ayyamin kòkò olúwa ní kó nóòtì iye ẹjọ́ tí ò fi gbà wẹ̀ báwẹ̀ bá fẹ́ yóò ṣe kíni yọ sàn ó di mélòó jàmá ó méjì the fourth category wàhálà lẹ́bí ní yóò fi kú náà hù fídíẹ̀ tó ń sọ̀ àmì àìróníkálẹ̀ ibùn àbáàzì náà ló túmọ̀ ayé àyè ibùn àbáàzì tí wọ́n á kíláìbù fatiwa àtọ̀hún wọ́n tó ibn abbas náà ló túmọ̀ wàhálà nàbí na yòókì kú nà wípé ìtumọ̀ ẹ̀ ní àṣeyìkú wọ́n ṣeyìká ibn abbas láwọn tọ́lọ́hún ní bí i láwọn tí ẹ gbó ara àgbà ọjọ́ orí ó ti gé wọn lẹ débi pé wọn ò lè gbà rẹ̀ irú wọn fèdìyà tó ń tàn àmù sí i ìtókù lọ́rọ̀ tí wọ́n ní pé gbogbo iye ọjọ́ tí wọ́n bá fi gbà rẹ̀ wọ́n máa fún un aláìní kọ̀ọ̀kan ló. ẹ wàá béèrè pé kí ni ìyàtọ̀ kàtíkórì kejì tọrọ fi ti ẹ fi jáde kíni fàáìjà tó ń mí àyà mí kò hàn kàtíkórì ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ rẹ̀ ò ní pé kọ́ọ̀kalẹ̀ kọ̀ọ̀kan ẹnu kí ni ó lè èyí ó tẹ̀lé pé fídíà tó ń tàn áàmù ibi yìí ni sí àwọn àfọ̀ìṣẹ̀rí àwa eléyìí ni wọ́n ń pè ní ìlànà àkáà kí ni kí kí ni rédíò kí ni rídìn tọ́lọ̀ ń fi di owó òfin báyìí tá a bá ti mọ̀ ọ́ kò ní já mi kọ̀ǹtìmẹ̀. kí ni ìyàtọ̀ kàtígórì two àti kàtígórì three ìyàtọ̀ rẹ̀? gbogbo ẹni ọba ti pé ibi òjì ọgbà wẹ̀ is temporary in nature. ọwọ́ àyíká fẹ́ ni òní máa ṣe kí ni òní máa lọ láíláí ntókù ni pé ọlọ́run fún un láyè kọ́ mọ́ gbààwẹ̀ lópin ìgbà tí kọ̀ǹdíṣẹ̀ rẹ̀ ń bá ti fàfí tọ́ba ti wá lọ tẹ́bí ló kù alhamdulilayi fàáyíjà tún mẹ́ni àyíyá mẹ́ni òkàn ẹ̀rí kàtíkórì ẹlẹ́kẹta àgbàlagbà ẹ̀rọ àbúrò lèyàn gbádùn lẹ́bàá ní ọ̀pọ̀ ní òde yàn gbààwẹ̀ pé a máa retí pé ẹ̀dùn wọn lẹ̀ ìjọ tí wọ́n bá gbé ọ̀sẹ̀ nù àìsíyá bẹ̀rẹ̀ sí mọ́tò mu ọlọ́pàá mẹ́ta àgbẹ̀ agbègbè àwọn àgbàlagbà pẹ́ ọjà wa náà dàgbà lórí dáadáa àmọ́ ẹ̀dá kan jíjẹ rí àti àtijọ́ níbi ni pé ojú èyí èèyàn gbá àwọn oríṣi méjì ni àwọn kan ni wọ́n òun ní ìrìn àjò èèyàn ní máa àjò ayé rẹ̀ yóò àtúnú yàn onífọ́ oní malaria àbóní gàngàn à wọ́n admit ẹ̀ sọ fíjù for a period of time ńgbọ̀ ọba ya wo ó ti jáde rẹ̀ lọ gbàgbé tẹ́rí gbogbo ẹni tí ń tí òjò ọgbà rẹ̀ bá jẹ pé ló kú òfin rẹ̀ nípa ìjà tó ń min àyà mi fọ̀fọ̀ ó mọ̀ sí iye ọjọ́ tí òun ti wà ní kọ̀ǹpútà yìí bí kọ̀ǹpútà yìí bá ti lọ ọgbà rẹ̀ ni o àmọ́ ẹ̀rẹ́ mi tí ò nígbà kan ni tí ń ṣe tí òjò gbà rẹ̀ yọ lọ bàbá dídélé ni wọ́n máa tí ó lọ bí ìgbà tá a mọ́ tá a wí ni ọlọ́run èso ọlọ́rọ̀ báwọn kẹ̀rí èso owó èso kẹ̀rí owó òfin báwọn irú wọn ló fi jẹ́ pé ilé ìṣó fi jẹ́ pé kò ní kú lẹ́yìn tí ó fi wá mú ba ìyá bẹ̀bẹ̀ ọlọ́run bá wọ́n nà ní òní fẹ́ẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ yẹ tó ń tọ̀ àmì ẹ dákun ẹ̀yin ìyá wa ẹgbẹ́ mi bí kẹ́yìn náà máa dáhùn gbogbo ń tàà ti fa lò tàbí ní olóhùn báyìí ló fi jẹ kò sí olóhùn àti ẹni tí ń fọmọ lọ́sẹ̀ lọ́wọ́ àlùkò ayé ibi tí wọ́n sì lè ní ọ̀bá láwẹ̀ dà. eléyìí la ń pè ní kìíyà analogy káwo kí lọ́jọ́ ń lo tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni a bá wò ó kátígórì tù lẹ́sọ́ má ní àbí kátígórì tèè ẹ jàmáà ẹ̀yin náà àti wọ kíláàsì tẹ̀lé àgùnbá èyí tó fún máa ní pé kàtìgòrì tù ní torí èèyàn ò ní máa gbé ní títí ayé kò sì ní máa fọmọ lọ́yà títí yín ní títí ìdíje ayé rẹ̀ yóò mọ yóò lóyún nígbà kan kò ní lóyún gbà mí yóò máa fọmọ lọ́yà láwọn ìgbà kan kò sì ní fọmọ nítorí náà ni wọ́n bá rí bẹ́ẹ̀ fà ìjà tó ń mi àyà mi kò rọ̀ ẹ dákun tí mo fi yà lọ gbogbo bíi òun ní ànábì ní ìtẹ́ fi wà ní jẹ́nà lọ́nà tó wù yín kí ni nǹkan alákọ̀ọ́kọ́ jẹ̀ mẹ́rà ẹ ohun wákàtí mara àwọn yín. ẹ̀yin obìnrin kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì wà sọ́ọ́mọ́ ṣàfà kó sì rí fóun gba ààwẹ̀ òun ààwẹ̀ rọ́mọ̀bọ́nà rẹ̀ ẹ̀rí ìtẹ́ ẹlẹ́kẹta òun lọ́wọ́ àtúntà ìṣèlú yìí. wà á fi rọ́ọ̀dù fàrùjà obìnrin ọ̀ṣọ́ abẹ́rẹ́ obìnrin ọmọ jẹ́ kí n tí ò lẹ́tọ̀ọ́ ẹni tí ò lẹ́tọ̀ọ́ tí òun kí n sọ fún ẹ̀ kálá mẹ́lẹ̀ ọmọ ni o ẹnu gbẹ̀yàn bí wà nìyẹn náà yẹ o ànábì ní gbogbo obìnrin tó bá tọ́ ńkọ́lọ́ ní ọtọ́ ọtọ́ abẹ́ rẹ̀ ọtọ́ ọmọdé àbí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wà àbọ̀ àdáhà àwa àdákun listen attentively. nínú tí ó jẹ́ yàn wọ àlìjẹ́nà lọ́nà rọrùn ẹ̀yí obìnrin adábìnrin wa àtọ́ àtìbà aláha tó wá tẹ̀ láti rẹ̀ àti ọkọ rẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa gbọ́dọ̀ ti ṣe rẹ̀ yìí orí burúkú ọlọ́run níjọ́ jẹ́ fi hàn ọ̀tà àpòfin ọlọ́run obìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tí ń kó pé òun gbé láì ju ti ẹ̀sìn pé lòun gbogbo eléyìí ń bẹ lábẹ́ ipá ti juwọ́ wa ajutẹ́lẹ̀ fún ọlọ́run àtànẹ́bí ajẹ́mùsùlùmí bí ìsìláàmù ti tó òun ni pé bí fámìlì bá wà ẹnìkan lólórí ẹnìkan láláṣẹ tàlálàṣẹ nu fámìlì mùsùlùmí òun lọ́kọ òun ni bàbá ẹ̀dàkùn ẹ̀yìn ìyá wa ọlọ́run tó sẹ́yìn lóbìnrin ilé ní ṣíṣe bẹ́ẹ̀ olùwò ní gbà lọ́wọ́ yìí gbogbo àwọn àbúrò wa ti ń bọ̀ náà ẹ̀dàkùn ẹ̀fin rìn wọ́n létí ibi ayé dé lónìí yìí gẹ́ńdà gẹ́ńdà gẹ́ńdà ìwọ́nìtì àti gbogbo àwọn àwọn ọ̀rọ̀ tí a bá ti ń bá wa mo ti ní ìsìláàmù ọ̀tá pàtà àmásà ọ̀gbọ́dọ̀ láyà láyà gbogbo yẹn gbogbo jẹ́ ti bò ó ẹ̀sùn ní kófìlì ni wọ́n tẹ̀ lábẹ́rẹ́ ọ̀pọ̀ ẹ̀ wà láì ní ìsìlámù lópin ìgbà tọkọ ọba pa láti ẹsẹ kọkọ tọlọ ẹnu bí téèyàn ò ti gbọ́dọ̀ tẹlẹdọ Ọlọ́run onídẹdọ Ọlọ́run bá ní téèyàn ọkọ ti Ọlọ́run tó dáa ní. àmọ́ gbogbo àtẹkọkọ bá pa á mo fẹ́ lọ bí báyìí á ẹ̀kọ́ ìjọba yẹ tó lọ obìnrin rí náà mo gbọ́ ní òbí wọn dáa ní obìnrin rí abẹ́ẹ̀dẹ̀ nǹkan báyìí ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ bàbá yóò dé obìnrin rẹ̀. wọ́n ní kí n wá níbi báyìí à ní kí ìdíkọ́ àwọn ọkọ̀ wa wà láàyè tó pé inú o inú àwọn ọ̀nà àlejò náà inú ọ̀pọ̀lọpọ̀ mọ́ta àti ọ̀rọ̀ ọ̀bẹ́ni kọ̀ọ̀kan yìí. tọ́ àbá àtẹ̀rí ìbòdì ọ̀rọ̀ náà kàn ọ́ bí àwa àlàjì sọ fún yìí gẹ́gẹ́ bá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam kò ti ní àwọn ìtọ́. àdìsí ẹ̀yọ̀ kan ní ìgbégún wọn náà Hakim ibn Muawiya sọ̀hábì ànábì ní ìtọ́nù radiyallahu ta'ala anhu ọ̀rọ̀kọ́mọ́sá àtàlékún lọ́nu rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábì ànábùa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọn ò lè kọ́rọ̀ ọjà fún wa lọ́wọ́ àbámá gbégbó láti gbogbo ń dà nẹ́bí àǹfààní òun lórí fún wọn náà lómi yòó àti gbogbo àwa ọkùnrin náà kọ́dẹ̀ ni bàbá wa náà ẹ̀yin náà gbọ́. àbí mo bí ibnu muawiya ni mo wá bá nẹ́bí sọ́dọ̀ lọ́hàn sọ́dọ̀ lọ́jọ́ kan mo wá di ànẹ́bí pé máa haqqu zawjati ahadina alayhi máa haqqu zawjati ahadina alayhi ráìtì wo làwọn ìyàwó wa tiẹ̀ nílò wa lórí. tá a gbọ́dọ̀ sí. àtẹ̀kẹ́ ìpínpá wa nìkan ni a kàn máa lọ́ọ̀dù ráìtì lórí wọn pé mo ní o ti báyìí mú. àwọn náà ní tí wọ́n máa jẹ́ dúùtì báwa tá a gbọ́dọ̀ fún wọn. kílẹ̀ sọ́dọ̀ gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ mọ́nà sẹ́rí kìí. Muawiya sọ̀hábí Akim ọmọ Muawiya sọ̀hábí dáadáa. ó ní mo ronú ìjọ kan títí mo tà sí lẹ́sọ̀nà tí mo lọ bá nẹ́bì ní fún ànábi wa kà fún ọgá náà bó ti ka di ìyàwó rẹ̀ àbá àtẹ̀rí ìwọ náà máa dé o àwọ àwọ náà máa dé fún náà bá gbàgbé tó ọ̀rẹ́ léjì o ààrẹ rẹ ní léjì kọ̀ láì bí. قال النبي صلى الله عليه وسلم أن تطعمها إذا طعمت وتكسوها إذا ابتسيت wàlá tọ́kùnrin bá ní wọ́jú wàlá tó kọ́ bẹ̀ wàlá dáhàdúrà ìlà ẹ̀ǹdẹ̀ sọ̀dọ̀ bọ̀ wà ní. gbogbo ẹni tí ọba ti máa fún ìyàwó rẹ̀ lọ́kàn kan nínú àwọn ẹ̀tọ́ yìí nínú ntọ́lọ́wọ́ bí ọ ni o nínú ntọ́lọ́wọ́ bí ọ tó rojọ́ rẹ̀ ni o ẹ̀tọ́ ni tí gbogbo ọkùnrin gbọ́dọ̀ ṣe gómìnà rẹ̀ kí ni àkọ́kọ́ ẹ̀tọ́ náà àǹtọ̀tìrì máa ha ìdá kọ̀ǹtà ẹ̀rí àwọn àwọn expert in language ni wọ́n jòkó ẹ̀ àwọn phd in linguistics wọ́n a máa pe gíníkà ní jàwáàbù àríwọ̀lẹ̀ ẹgbẹ́ ìjọba onílé jàwáàbù nínú èdè lágbáwá wọ́n a gbé gíníkà kalẹ̀ as a condition wọ́n wà ní kíní kan ní fulfilment of that condition bọ́ ọba ti tẹ̀lé àtìgélé yọ ọ̀sẹ̀. anabi pé kalẹ̀ in that order sallallahu alayhi wa sallam anabi ní àtúntì "Ha, you must feed your wife as long as you also eat. sẹ́ni pé condition yòókù kí ló lè má mú yẹn wá díyàwó rẹ̀ ọ́ jẹ òun wádìí dáadé pé kí n kò náà ọlọ́mọdé àárín ẹ̀sà méjìlá máa amẹ́rí ẹ̀ gbogbo ọkùnrin tó mọ rẹ́sítọ́ráǹtì tó dáa nígboro tí wọ́n fi five hundred naira one thousand kódà àwọn obìnrin mi ń kọ̀ǹplé fún wa àwọn tá à lọ́wọ́ báyìí tí wọ́n ń gbọ̀ngàn arúgbẹ̀mí tó ní two hundred naira lọ́kọ̀ ń ti kalẹ̀ pé káwọn ìjà náà tún wà sọ́mọ́. gbogbo ọkùnrin bẹ́ẹ̀ yóò rojọ́ láti yá ma. ń wà bínú ọlọ́run ànábì ní ìpè mọ́ you must do it. as long as tó o bá ti ń rí nǹkan bí bọ́nu irú tó o fi ń bọ́nu náà ní kéde ọ̀nà ọmọ fúnyàwó rẹ̀ jẹ́. àtàkàtà. níjẹ́ lómi bá gbowó oṣù àwọn ẹ̀yà rẹ́sítọ́rántì ti díẹ̀. ńgbọ̀n bá wá délé ní ẹnu ọba tó kù náà ní ẹ mánéjì ẹ̀ ọlọ́run ó bí ọ o. mọ́nà tẹ̀lé kò àǹtò tẹ̀lé máa ha ìlà àtọ̀ àìní rí jẹ́ àìní rí mọ́ ọlọ́run rí o kò ní jẹ́ wa náà yìí. àmẹ́rí ọ̀nà téèyàn fi lè ṣépè àìrí jẹ àìrí mugún rẹ̀ òní kọ́mọ̀sí ìdánẹ́bí kọ́mọ̀sí ìdánẹ́bí yìí. dákun gbogbo gbọ́dọ̀ bá ti fún ọ̀tọ̀ ọba ń jẹ mẹ́jẹ lẹ́yìn ìyàwó rẹ̀ o èèwọ̀ ni o ẹ̀gún ni o gbogbo gbọ́dọ̀ bá ti fún ọ̀pọ̀ ni ó kéré ni rí i pé náà ló ń pèsè kalẹ̀ fún ìyàwó rẹ̀ láti òfin ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wàtàkùwàhà ìdàtàtàìta àlẹ́bí ni as long as tọ́ ọ bá ń wọ ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ máa wọ ẹ dákun bàbá ní ká bira wa ó ti yẹ lè yàwó pé ní a mọ́ra tọ̀ ọ̀kẹ́ ní òní kan lónìí mọ́ra kan ní kíní ìyá kíní aṣọ tiẹ̀ náà nìyí kọ́dọ̀ ọ̀ma. lẹ́yìn pẹ́lú mi ra aṣọ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ pé àgbọ̀dọ̀ má gba ilé yìí aṣọ yìí bíyàwó rẹ̀ bá ń lo ogún ọdún lọ́dọ̀ rẹ̀ kọ̀ọ̀rọ̀ aṣọ kò rí ọ̀ǹtẹ̀ náà wò wọ́n bá jẹ́ mùsùlùmí káàrọ̀ ọgbọ́dọ̀ mọ̀ àṣìjú kọ́dọ̀ nàbí sọ̀dọ̀gbọ́ ọ̀rọ̀ sọ́dọ̀m wọ́n á ń tàbíwá ha ìyá sàṣàyìká lópin ìgbà tó o bá ń wọ ọrùn rẹ lọ́wọ́ àwọn mánà ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí ó wọ̀ tọ́gbọ́fin ọlọ́run mọ́ níjọ́ tó ọlọ́run ní jẹ́rú ìyàwó rẹ̀ yìí lé dáadáa ló ti wá ọlọ́run ní jọ́ pé ọ̀rọ̀ àyí tí ó fi lẹ̀ kọ́ ra ìyàwó ní ọ̀rọ̀ àyí tí ó mú ọlọ́run mára ẹ̀ bọ́ọ̀ bá ti ń wọṣọ díìtì rẹ ni kíyàwó rẹ ọmọ ti di ọ̀nà àwọn irú tó ń wọ̀ náà ni kíyàwó rẹ ọwọ́ the quality ẹlẹ́kẹta nínú òfin nínú ẹ̀tọ́ sáàdẹ́bí káwọn àti ìwé ní màálù àti ọgbọ́dọ̀ fófin rẹ wò oníwàdà àtàwọn ìbànúwọ̀tì ọgbọ́dọ̀ báyàwó rẹ lórí àbí ọ̀sán ọgbọ́dọ̀ síbi ọ̀ gbọ́dọ̀ gbá omi rẹ lójú. ẹlòmíì kọ̀mọ́lá ìjà ká máa na obìnrin nígbà tá a nà ẹrú. àtẹ̀gbọ́n Muhammad sọ̀rọ̀ tó náà mo sọ nù àdìsí mi ìfẹ́ ni ọba gbọ́n nígbà tá a nẹ́bí sọ pé ní ṣé nǹkan kan ọ̀pọ̀ lu làákàyè mi náà ẹgbẹ́ wo làtẹ́bí kú jẹ ànábi ní aláàmà yóò gbèrè fún àdókòó lọ́wọ́ jà ó mọ̀ nígbà ọjọ́ ìhà ìhà àfẹ́rẹ́ àdẹ́bì ni how come lẹ́yìn tó ju ọ̀rẹ́ tó ọmọ ẹnu ìyàwó rẹ̀ wọ́n bá sì tó da lẹ́wọ̀n ọjọ́ sùn lórí bẹ́ẹ̀dì lẹ́rẹ́ lẹ́nu ọkọ tìyàwó. ìfihàn tó gbogbo ọkùnrin tó bá mú látà pé ní kọ́dẹ̀ tó dá ní òní plánà ní plánà àbúta lórí òní jẹ́ àbá àjẹrí kò sí wọn mú inú wa o àwọn àti ọ̀gá ni o àdẹ́bì ló ọ má wú ìyàwó rẹ àbá ṣẹ̀rí gbogbo wa bá ti wà yìí ọ̀nkadùkú ló láti ẹ̀kú tiẹ̀ lára ó burú ó burú ọkọ̀ ọmọ rẹ̀ ti jọ́ tí ìyàwó wọn ṣe nǹkan kan tí ọ̀tẹ́ wọn lọ́rùn ọmọ wa pè fún ara rẹ̀ àti ọmọ rẹ̀ sí ilé wọn. àbí ọtẹ ọkùnrin ní ọtẹ máa tètè ànábìyàn ọtẹ rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wà nínú rẹ̀ wàlá àtàdúrà ìlà àdúgbò. Àlọ́bí ní bẹ́ẹ̀ ṣe bí ìbínú gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Àbájẹ ní èmi máa ń pé àwọn àdúrà kan mẹ́lẹ̀ ni bàbá wa náà bá ń tà ní àmọ̀fà ìdára wa ni. Yọ́n bá tàgbà fún yín níbi báyọ̀ wọ́n ti máa ṣe wá àdúrà náà fún yín. Wọ́n ní lọ́sọ̀lọ́sọ̀ là ń bá lé ilé. Èmi ò ní ìfọyín nínú èdè ìyàwó. ó lè máa wájú ìbínú mánàtẹ̀lì ìsúnmẹ́tọ̀ra àbábájọ gbé lọ́dún kan ọdún méjì mẹ́ta yóò ní jọ́kẹ̀ta tẹ̀rẹ̀ rí àmẹ́bí wa ń kọ́ lẹ́kọ̀ọ́ lọ́dún lọ́wọ́ rẹ̀ fẹ́lẹ̀ àmẹ́bí ni wọ́n ẹ̀bà wọ́n ẹ̀bà tó bá lè ṣẹlẹ̀ láàárín ọkọ̀ síyàwó ọ̀gbọ́dọ̀ yẹ̀yàwó rẹ ló dìde lórí pé ọwá pàtì nínú ilé àdúgbò ilé ìlẹ̀ jáde. Dáadáa ń lọ sí máa lè gbé ó ti ní ọ̀gbọ́dọ̀ tayọ níbi ọ̀gbọ́dọ̀ tayọ níbi ilé ìjẹun. Torí náà, ibi ìní ti pàtì ti ara àwọn social media káàmpẹ̀ náà gbọ́dọ̀ kọ́kọ́tà àbáwá ẹgbẹ́ rẹ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àbòsí tọkùnrin gbé ń lọ àwọn obìnrin lẹ́yìn tó ti bá nínú ìṣẹ̀rí àkọlọ́ gẹ́gẹ́ bí ojú yìí bí èèyàn bá papọ̀ ó lè lù gbà kan fọ́nà kò ní jẹ́ jáde kan ó lè jẹ́ kó òfin yà dé èyí tá a tẹ̀lé sọ̀lá kò tá a tẹ̀lé ìbọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí bọ́kọ̀ bá wá lóòkọ̀ ìyàwó yọ wà pọ̀ àtòun àtọmọ lẹ́yìn ogún ọdún ọmọbìnrin yọ wà wọ ọmọ mẹ́fà yóò wù lọ ní bàbá rẹ̀ bàbá ní ọmọ wa san owó ilé àwọn ọmọ bàbá ní ọmọ ẹ̀kọ́ bí àwọn jẹ bàbá ní ọmọ ẹ̀kọ́ táwọn ọmọ rẹ̀ sẹ̀yìn ẹ̀kọ́ gbọ́ ọkùnrin tó dẹ́rú ẹ̀yìn ó ti tọ́lọ̀ lè bí ìdílé rẹ̀ torí ẹ̀rọ àkọ́kọ́ tó ti lọ àwọn aláfẹ́ pátó dé àmọ́gbà mo wá wo nísìnyí aago kan àbọ̀jú fẹ́ lù àsìkò róòlù sí olùkọ́ orí náà màá mẹ́rin tó ń bìtìmọ̀ bá a lè eléyìí tá a sọ yìí náà ọlọ́mọta tó ń lò fún ọ ìgbéyàwó tá dé kó fún yàrá ìgbéyàwó ọlọ́mọkọ́ pàlọ́ àgbà kọ́kọ́ ìlú dáadáa báyìí ọlọ́dún ọ̀pọ̀ lọ́wọ́ wa ọlọ́dún àmọ́ ìdùnnú dáadáa bára wa ṣe. bàbá wa ń dùnnú báyìí ọlọ́mọdé àmọ́ ẹ̀ níbi tá a bá ti ń dùnnú ọ̀nà tí ọlọ́wọ́ kò fi yá inú obìnrin tó ẹ̀sìn tó tètè ní báyìí lè dàgbé ní ìfẹ́ ìtọ́lọ́wọ́ tó fẹ́ sọ̀rọ̀ wa ọ̀pọ̀ ìmọ̀ ìmọ̀ ọ̀gá